sorry. You know you are not Ẹ má bínú, mo ń kánjú lọ síbi kan ni. Ẹ ń ẹ mọ mọ́tò wa ni. Wọ́n fi bẹ̀rẹ̀ pé ká má bínú, ẹ jọ̀ọ́ má bínú. Okay, please. Tẹ́ bàá máa ń lẹ́jẹ́ kí n dá yín padà sí Compass ẹ lọ change. So sorry. Let's go back, John. What? Let me just take you back to I don't mind. I'll drop you at um, uh, Compass Please. Are you sure we should go? Ẹ má bínú. I'm sorry. So sorry. Yeah. Let's go. Ah. ah. Sorry àṣọ àjókòó wájú wọ́n jókòó síwájú kọ́ndíṣọ̀n yẹn wọ̀ nǹkan pẹ̀lẹ́ wọlé wọlé ìfẹ́. Sorry, sorry. Where were you rushing to? Hello, baby. Yes, I like that. stop lẹ́kọ̀ọ́ bó ṣe splash omi sí lára. bó ṣe ní stop nígbà tí kò sí fèsì. nígbà tí o máa dì ẹ tẹ mọ nǹkan tèmi ń rò. what were you thinking? Hmm. kí lẹ̀ ń rò? ọ̀sí ọ̀sí kan náà ká ní pé kò dùn àwọn bàbá bàbá ẹ̀ ni màá lọ fẹjọ́ ẹ̀ sùn. Hmm, àǹtí mo jí. Ah, bàbá bàbá ẹ̀ lọ́nà irọ́ ni o mi mọ̀ pé mo yàn tó yẹn. it is at the same level with una ẹ ẹ wo NYC director general nọ́mbà ẹ wà mí báyìí direct line ni zonal coordinator yín gan-an àbúrò mọ́ mi ni sí ẹ lò gan tẹ́ tó bá lọ fọ́dọ́ sí tọ́fíìsì ẹ bá máa gbọ̀n gbọ̀n gbọ̀n kiri pàdí mi ni ó tún ṣe bó pè mí láàárọ̀ ẹ̀ gan. Ah. kí ni ká ní pé kò stop tí máa fẹjọ́ ẹ̀sùn even one mi tẹ̀lé láti pè director gan kí gan pé bóyá zonal coordinator lásán ó máa tún ẹ̀rọ àìsí ẹ̀ ṣe one year without pay. Moji Moji for NYC director we start campaigning for you. Hmm. Moji for NYC director jẹ́ ká lọ láòdù ẹ̀ Moji for NYC ẹ̀ ń gbọ́ràn ṣé mo sọ pé mo wà position ni owó ló ṣe pẹ̀lẹ́ má bínú sí ṣùn mo fẹ́ ká yé mú un nípò ọ̀rẹ́ mi sẹ̀ ẹ́ Lagos state governor sugar daddy ẹ̀ ó ti ń jáde ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àdèjọ ah. ń wá nọ́mbẹ̀ ni ẹ o tó hmm, lóòní tá à ń gidi nísìnyí ló wá ju àbúrò mọ́ sí ọ hmm. hmm. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ àmàjù sóbò lẹ̀. ẹ wo kò tiẹ̀ ṣe zobo lásán kúnú ni hmm. mo kò téèyàn bá lẹ́nu ìyá máa jẹ pásítà tiẹ̀ lára. ọ̀rẹ́ mi ṣebú ló mọ bọ̀bọ̀ yẹn rí àbí. èwo ọ̀sì adébànbọ̀ àà hmm. ah, ah. ṣe bá jọ lọ láàgùn àti akin. ó lè máa jẹ́ ọmọ gidi o gidi nìyà o nínú owó bó ṣe ṣe yẹn tó bá jọkùnrin mi kò ní dúró hmm. bóyá dúró gbé wa látẹ̀kọ́ kó tó lọ ló ń gbé wa lẹ́ẹ̀mẹ̀wá lẹ́ẹ̀mẹ̀wá lẹ́ẹ̀mẹ̀wá kó tiẹ̀ fẹ́ lọ gbọ́n orí ni hmm. ó náìsì. Hmm. bùkún mi bẹ́ẹ̀ kó ti yóò fẹ́ ló ń ah. sọ̀rọ̀ lọ́ba láti rèé. ṣé ṣe máa sáré yóò fẹ́ nìyẹn mo kàn ń sọ pé like as a fine boy nina. You like it. Go she buy, go she buy. Oh, the family will be queen now. Show me number. Uh, it ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi for general ọ̀rẹ́ mi for general kí ni wetin go buy for me. Mm. Mm-hmm. Mm. Mm-hmm. Okumi, mm? Mm-hmm. honestly, I love you so much. Hmm. Are you sure you love me or o kàn sọ pé o love me torí nǹkan tó fẹ́ gbà? Jọ kí ni nǹkan tó mo fẹ́ gbà? <laughs> no no no sincerely speaking irú obìnrin tí mo ti ń bẹ lọ́hùn pé mo fẹ́ pàdé òun ni wà you know and God gave you to me you complete me as in mo máa ń believe pé jọ̀ọ́ mo ti máa irú obìnrin báyìí mo wá pàdé ẹ̀ àmọ́ I got everything sincerely yeah mm-hmm. ọlọ́run mm-hmm. ọmọ káwọn Yorùbá máa ń sọ pé tó bá pàdé ìyàwó ẹ̀ kí ni kò sọ fún ẹ mm. àmì ara yẹn kò sọ fún mi. Mm. Mm. mm. You know, but then I take a bath. Mm-hmm. This is my mm-hmm. woman. Ah, <laughs> oh, you will love me. Toby, me should love her anyway. Well, mo love her, but okay, pé àwọn on máa ń parọ́ ni. Ah, ọkùnrin tèmi ò kí ń parọ́. Ní ìdílé a kí ń parọ́, dáàdì mi mo fi jọ. Mm. Dáàdì mi parọ́, wọn ò parọ́ fóbìnrin rí. Ọ̀rọ̀ wọn ò parọ́ fóbìnrin. Àwọn fẹ́yàwó ju ẹyọ kan lọ. Eh, Mm. yẹ wọn jẹ́wọ́ fáwọn yẹn mm. wọn parọ́ wọn nìkan wọn máa parọ́ fóbìnrin. sọ ìyàwó mi ló máa fẹ́ rẹ̀. ìwọ nìkan ìwọ nìkan. <laughs> àwọn àgbà fọwọ́ lẹ́rọ̀ wọn wọ̀nyẹ. marriage marriage marriage marriage right now ó ti change ó ti yẹ mo ti ṣe kí ni mo ti step up. <laughs> bébí mi gbé mi lọ ṣe shopping. ń bọ̀ lọ tí ń bọ̀. Hmm? ń bọ̀ lọ tí ń bọ̀. bébí mi ló gbé mi jáde o rí pé mo change aṣọ ni ó dẹ̀ ṣe ṣe shopping fún mi pọ̀ ah, <laughs> sí èèyàn ní bọ̀bọ́ yẹn síta hmm? sí èèyàn ní pọ̀ sí. gbogbo bọ̀bọ́ tó rà fún mi jẹ́jẹ́ náà. mo rò pé ó lọ fún excursion. ẹ eh? excursion ẹ eh, ń gbọ́n lo excursion wo kó ra light rẹ̀ fún mi. orí Bùkúnmi ṣó fi òpó right hmm. you just meet this person you don dey go your house sleep for your house e dey buy you cloth dey cajole you ṣé ṣó make sense ṣebí boyfriend mi ni kò má tà èèyàn méjì máa ń mìta ara wọn lọ́jọ́ kan kọ́dẹ̀ láìka ara wọn since tọrọ àwọn méjèèjì bá ti wò ó ti lọ orílẹ̀-èdè yìí fine. ni ọlọ́run nice guy ni mo like ó dẹ̀ ń tọ́jú mi wo in fact. wà á máa ṣe jẹ́jẹ́ ó kàn ń bẹ́ ó kàn ń bẹ́. mo ti gbọ́ ó ra aṣọ fún mi èmi mo bẹ́ẹ̀ mú ṣáà wo ṣe láìkẹ́ orí kó bá skin lọ hmm? ah, ilé tó ń wo bàbá dàpọ̀ òfẹ́ kò sí òun. ó tẹ̀ mú wá ṣe bó ló rà fún mi. mo rà á fún ẹ̀ṣẹ̀ bàbá tó dẹ̀ wá ń rún mọ́pọ̀ nǹkan òwúrẹ́ tó rà fún mi. Hmm? kí ló wí nítorí tí mo ṣe lọ ra aṣọ kọ́. hi baby girl what's up <laughs> Bùkúnmi tèmi my sugar my honey my shawarma my pizza my everything <laughs> yes baby how are you. Yeah, my night was good. Courtesy you. <laughs> yeah. Kilo shall Oh, how much? You're yeah, such a cheap girl. 25k. Montero Professor 250k. it's alright, darling. Send account number. Um, I better send 30k. Yeah. I love you too. Bye, baby. Mm. <laughs> wọ́n ìfẹ́ yìí mi lódì kí ló ṣe ẹ́ kí ló ṣe ẹ́ tó ṣẹnu gbà. bùkún mi ọmọ kọ́pà tí mo sọ fún ẹ yẹn ah! jíde o ní láti meet girl I swear to God she's an epitome of beauty girl yìí sweet tí bá sọ fún ẹ kóbìnrin sweet gbà pé ó sweet délédélé ni I swear to God. lọmọ yẹn ah! lọmọ tó ṣe pàdé tí o ti pọjọ mélòó sweet ló ń tọrọ owó lọ́wọ́ ẹ̀. so ah ṣé bí girlfriend mi ni ṣé mo lè fún girlfriend mi lówó ni. girlfriend ẹ ni ló ṣe ń kówó fún ok yóò ah, gbàgbé gbogbo yẹn jáde ṣé mo nǹkan tó ń ṣe fún ẹ̀yin ó ń fún ẹ ní signal ní òde notice <laughs> jọ signal ti mi tí o o o o rí nírì pé ọmọ ìkọ́ fi máa gba ìkọ́ fi máa gbowó lọ́wọ́ ẹ̀ Bùkúnmi yàtọ̀ sí gbogbo àwọn ọmọ olóṣó tó wà lórí street yẹn mẹ́rin yẹ́ẹ̀ tó bá mìtẹ́ ló máa tó mọ̀ Um, mi yàtọ̀ o ah no no no no gbogbo yẹn ṣe. bọ́bọ́ NYSC is still like like a year you no play man DJ o fall in love lórí àyà ibi òkúta ni Man, ń dájú obìnrin you no play man see o ní feelings rárá bí mo ṣe wà yìí I think I'm in love with her in fact and I have a very very strong feeling that she's gonna be mine. Hmm hmm. Yeah, that girl. Yeah. <laughs> mi ò the bàbá ṣe rí irú ìbùkún ah wàá tọ́jú ẹ̀ síbí báyìí ṣé obi obìnrin tó bá ti fi sí left hand side heart ẹ̀ o love ẹ̀ bàjẹ́ ni she's my heart. Oh, sure she's right here. yeah right here. wàá <laughs> ṣe tẹ́lẹ̀ kì í sí ráàlì wọ́n sọ no you need to meet her ọmọ. ó ti bọ́ ó ti bọ́. ọmọ tó bá fi gbàdúrà ọmọ pé kọ́lọ̀ fún mi ní olùkọ́. fẹ́mi kò yẹ kó dà mí ọ́ fẹ́mi kò yẹ kó dà I'm finished. kí I'm two months pregnant. ah mommy has dáàdì máa pa mí. ah ọlọ́run. òkú mi um, kí ni kí ni nǹkan tó fi pa lè ṣe. I don't know àìlú ònú báwo ṣe máa lọ sọ fún dáadáa àti mọ́mi pé mo ti lóyún náà ṣe pé bí a mo ti kọ́kọ́ mọ́kọ wálé. Ah, this is a serious problem. Babes, um, oh, better, the cashier. As in, you are not ready, I'm not ready. Um, ó máa da ìgbésí ayé wa rú. how many times mo fẹ́ máa ṣẹ́yún fún ẹ. I know you were gonna say that. But last time mo sọ fún mi pé kí n má wọrí tó bá ti dé a máa filẹ̀ náà o tún wá ń sọ fún mi sì pé ká lọ ṣe. Mm, mm, mo expect pé kò sọ fún mi pé o máa lọ rí mọ́mí o máa lọ rí dáàdì. Marry um, uh, one definitely but you know we are not ready now. Right? We are not ready but trust me mo marry one. Marry one um, but let's get rid of this one first. I beg you let's get rid of it My phone, my phone, ẹ lówó tó pọ̀ so that um. everything is not money. ẹ bọ tó no me wait now. mo ti gbọ́. me. Bùkúnmi. me. òkùnkùn láàyè ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ láàyè wá. kò yẹ kó dà. bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn kò ní táìmì àtọ́ tó bá ti wá bàjẹ́ bí kò máa lọ kó máa kánjú ló máa ń ṣe òun táwọn. bàbá bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ẹ̀ sọ ẹ̀. ní ìparọ́ mẹ́rin ṣé o ní táìmù ni. mi ò ní táìmù. àti ọ̀ jíde jíde kò dáa tó o ní láti create time fún náà. mo ń lọ sọ́dọ̀ ẹ̀ mo ń tiraka náà. ìyẹn dáa tó jíde kò dáa tó o ní láti create time fún náà. wọ́n ń gbìyànjú náà but àti ah, bá láwọn nǹkan tó important ti máa ṣe mo lè sáré yọjú sí kí n má dúró pé kí n dẹ lọ fèsì nǹkan tó mo ní láti ṣe tàtọ. obìnrin gbà bẹ́ẹ̀ jẹ́ kí n sọ fún ẹ obìnrin majority of them ló like attention in fact mi ni wọn like attention ju owó lọ yes àwọn ah, ti gbàgbé ex girlfriend mi ni attention paku Táíwò ó ti gbàgbé ni eh, attention paku kò sí wàhálà no o ní láti fún tàǹjọ nǹkan tó fẹ́ ni. bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ ni yes. ìgbà tí wàá máa lo bíi ten hours tó kúrò. Ah, mi ò máa ìlú. mo lọ o sure. Excuse me. Easy. Wá gbàbí wá gbàbí wá gbàbí gbàbí. Àyà ń bíbá láàyè wa. Gbàbí tó sí nígbà tó wà nígbà tó ah, wà. Kí ló ṣẹlẹ̀? Àbọ̀. Ah, easy o wọ́n sí wọ́n sí. kí ló ṣe. Hmm? èyí ó máa ń sọ lẹ́kọ̀ọ́ kan hmm? máa mú drink and tea máa pè. ṣé wàá kí o ṣọ ah, ṣé o ní lọ sí báyìí. now i'm fine. Ah, ṣé o ti jẹun. What's ti jẹun, okay. Ma be something for you, make it chop. Are they okay. You sure? I sure. You know go that place again? I go go, but I you dey do, I know. Come in. Ah, where for see? Mwasa. Bẹ́ẹ̀ sá. Mo ẹ sáré jáde sá. Àìmínú ilé ẹ̀yẹn. Àìrọ̀ àwọn oúnjẹ ń dágbére fún pé mo fẹ́ bẹ́ẹ̀ sá Yes, sir. pẹ̀lẹ́ ọ̀ Take care. ẹ̀ all right. mo ti o. Kúmi, Kúmi kí ló ṣe ẹ́? Kò sí. So what did I do wrong? I mean, last ìgbà tó ti dé láti the hospital ló ti avoid me. Mo pè ẹ́ Okay, why are you crying? Kí ni mo ṣe If I've done anything wrong, just tell me. Mi ò fẹ́ mọ́. O ò fẹ́ mi mọ́. Mi ò fẹ́ ká fẹ́ra mọ́. Why? Kí ni mo ṣe? Kò sí. Ó ọkọ lè sọ pé kò sí ìbùkún mi. Tí nǹkan kan bá wà tí mo just have to tell me. Except you have someone else. Oh yes. You want to know? Yes, I want to know. Ohun tá à ń ṣe látọjọ́ yìí, ó ti padà bú wá lọ́wọ́. I don't understand. Oyún tí mo ṣe last year, ó ní complications ìgbà tí mo fẹ́ ṣe doctor discover pé wọ́n mi ti bàjẹ́ sọwọ́ láti yọ ohun mi mi lè bímọ mọ́. sọ bá mo ṣe fẹ́ fẹ́ báwo la ṣe fẹ́ fẹ́ ra wa ṣé gbọ̀n mi sílé tí mi lè bímọ fún ẹ àbí ṣáà fámílì ẹ̀ máa jẹ́ kó fẹ́ ẹni tó lè bímọ an empty vessel. ìgbésẹ̀ yìí mo mọ̀ pé mi ni mo fà i mean so first and foremost mo bẹ̀ mo bẹ̀ lẹ́dà ẹ̀ jọ torí ọlọ́run dáríjì mi jọ now um. mo ti dáríjì ẹ náà mo ṣe ní mi ṣe mọ kò kálukú máa ń lọ ẹ. no no say. No. No. balẹ̀ ayé mi jẹ́ mo ti balẹ̀ ara mi jẹ́ mo ti balẹ̀ ara mi jẹ́. Bùkúnmi stop it <laughs> stop it please. now listen Ah, for whatever it is gbogbo nǹkan tó bá wù kó ṣe alright ó mẹ bàjẹ́ o ó lè bímọ mọ́ o we are in this together and I promise you gbogbo mi máa fẹ́ ẹ máa fẹ́ ṣèyàwó mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa fẹ́ délédélé and I promise you I won't marry any other woman I won't pregnant any other woman tó two time tá a bá fẹ́ adopt ọmọ we can go for that option. kí ló tó yẹ parọ́ fún mi. ṣé look má pa mí mo ti kú sáyé má tó wá tù mí pa. no Bùkúnmi i'm not lying i mean it i swear to god mo fi ọlọ́run bá búra sí that's what i'm gonna do. ọlọ́run bá. ọlọ́run mo lè ṣe anything anything fún ẹ kó fi gbà mí gbọ́ pé yes i mean it i swear. kí ló fẹ́ kí n ṣe fún ẹ kí n fi kàn mí sàpé mo mí ni yes. are you joking? i mean it i'm serious. will you share anything for me? yes i need you to believe me. can you swear what? yes i can swear. I'm ready super ready báwo la ṣe máa ṣe let's do it. gbọ́kọ́ máa ń lo bóyá bíi blade àbí àbí pin àbí. a máa fẹ́ jẹ kún ara wa lọ́wọ́ like. it's I can do it. you sure? yes do you have a blade? ìmọ̀ ó lè wo bẹ̀yẹn wàá ṣe é. This is a pain. I mean it. I mean it. You marry me. I swear God. ohun gbogbo la kọsílẹ̀ ń bẹ fún kákọsílẹ̀ ibi máa dé bá wa ni kádàrá ẹni kò ṣe dọ́ngbọ́n sí ó máa ṣe o. ire ń bẹ níbẹ̀ ibi dúró àgbà ń sọ̀rọ̀ ó lára gbo ẹ̀ṣá àti mọ̀pá akọrẹ́kún ló ń sùn ta ló mọ̀ ní ọ̀rọ̀ kí wàá ní scapegoat bẹ́ẹ̀ gan la ò mọ̀ o àṣírí ni. Ha ha ha! méjì fi l'accident. it's okay. èmi ni mo pa wọn. it's okay darling. èmi ni mo pa yẹn mi ni mo pa bàbá mi mi ò lè get over yẹn. tí n bá ní kó wá kí wa ó ní l'accident wọn ní kú. it's okay. mi ní anybody. ọkọ tó lọ́wọ́ bá pọ̀ ni just let it be it's okay. mi lè bímọ mọ́. kí ni mo wá ń gbé ilé ayé ṣe náà mi ì lóbi mi ì lè bímọ èmi nìkan lọ bí kí ni mo ń dúró ṣe nìyí. Bùkúnmi nǹkan tó wá ṣe ilé ayé yìí pọ̀ gan oh yes òòdà tí ì ṣe kankan má gbàgbé pé mo sọ fún ẹ wípé mo máa fẹ́ ẹ délédélé no matter the condition and I did that means I'm a man of my words now I'm telling you máa ṣe bàbá fún ẹ máa ṣe ìyá fún ẹ. mi ò ní so relax you are not an orphan um. no you are not believe me babes alright um, We'll lè lọ doctor ọmọ yeah and the child will be yours I support it hundred percent. Why can't I have my own now? I don't want another man's child. I want my own it's child. Okay. The no, no my she miracle I want my own child. I want my own back. I don't I don't want somebody's baby. It's gonna be your baby. Alright. Alright, Gladden. Alright. Baby, baby, baby. Chill, chill. Please, I beg you in the name of God. Believe me, I'm there for you. I'll be your father. I'll be your mother. Even your child. Trust me, please. You don't need to cry. don't need to cry. I'm a child. I'm very blessed. I love you. I love you more than I love you so much. Right. Yeah, that's fine. mo wá lọ change my mind so I choose aṣọ tí mo wọ. nǹkan tó wọ inú nice now. for sure. Mm-hmm. that's my fault. kí ni lọ change. all right. that's my car. <laughs> oh she's just everything. àrìbàdàn láìmí kọ̀ọ̀kan ìyàrá kí má bà wọ́n pàdé ẹni fàkókò ẹni ṣòfò láì mí ọ́ àṣírí ibẹ̀ náà ń bẹ àṣírí ni. ọ̀gá fọ̀gá lágbára lọ́n báyìí mi ń ṣàdúrà fún ṣóun gàpẹ́ àdúrà tí mi ń ṣe fún ẹ ah, gbogbo ọkọ̀ tí máa ń lọ lọ́nà wọ́n gbé ṣó wọ́n gbé spanner hmm. wọ́n ya ọ̀dọ̀ ni wọ́n ti mọ̀ ṣe ìwọ nìkan bá ẹnìkan ló mọ̀ ṣe fọ̀gà káàkiri gbogbo àdìgbòbí ẹnìkan bá òní bá ẹ̀dú eré ò sí ní gbàbàdì tí ó rí ọmọ tó ń fẹ́ yìí ọmọ ńlá ni ẹlẹ́dẹ̀ báyìí yóò mọ̀ pèsè fún ẹni yóò mọ̀ pèsè fún ẹ ò ní tẹ ọjẹ lágbára lọ́hùn àbó ti máa rí nìyẹn. ọmọ yìí èyí ṣe ọmọ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ orin tí ó mọ̀ ṣẹlẹ̀ sí ẹni dáadáa owó owó owó owó gánwó gánwó gánwó báyìí ni wọ́n máa gbélé ẹ lọ́wọ́ ló gọ́ ọlọ́run. ẹ jẹun fún yín lówó àdúrà màmí ojú tì mí ìmọ̀ bí ti gbà lọ́wọ́ ẹ̀ gba oúnjẹ ọmọ ni èmi ò fi lè gbọ́ kàrà délé. èyí pọ̀ gan ó ṣe ó ṣe gan ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ fún èyí tó gbélé mi lọ́wọ́ yìí. ẹ ẹ ẹ má ti ṣàdúrà ní ní ń fi lè gbọ́ kàrà délé ń gba short cut yìí. èmi nìkan èyí tó ṣe yìí wọ́n gbé táyà kọ́ ẹ lọ́rùn wọ́n gbé kọ́ ẹ lápá wọ́n gbé sọ́tún wọ́n gbé sósì èyí ṣe pé wọ́n fẹ́ lọ sún ẹ o èyí ṣe pé wọ́n dèpò sí o àmọ́ ó kó táyà kọ́ ohun tí ó sú ẹ ó máa lọ tà á ló máa ṣe ọkọ̀ ìwọ nìkan báyìí ló máa ṣe fọ́gà ló máa tọkọ̀ ṣe ni ó máa gbé spanner ni ó máa yà sọ́dọ̀ bó bá ti kú díẹ̀ kí wọ́n dọ́dọ̀ ẹ báyìí táyà ó bẹ ìwọ ló máa ṣe ó ṣe ànàmì. ọlọ́run lọ́wọ́ ẹ àbí jẹ <laughs> àwọn má dàgé àyẹn lọ wọn máa máa ṣe ju rẹ láfa máa ṣe àfarawé ṣé máa lọ spa nírọ̀lẹ́ yìí Cause mo need massage láwọn <laughs> rí màá sanwó mhm. ah mo need kọtẹ ògbàrà mi mo need to relax honestly má dọ̀mọ̀ yẹn lóhùn hmm. babes. àmàlọ́ ah, sweetheart jọ̀ọ́ máa pè é padà létà ṣùgbọ́n. Bye. Yeah? Food. Food. Kí ló ń jẹ́ food? Ah, oúnjẹ. Oúnjẹ. Mi understand. As in, food for me, mo fẹ́ jẹun oúnjẹ mi. Oh! O fẹ́ jẹun, ẹ lọ jẹun náà. Oh, ṣé àtẹ̀gbò. Oh, oh ọ̀rẹ́ ìṣẹ̀yẹ mi sọ̀dẹ̀ ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. people will understand. you <laughs> understand it well mi ò fẹ́ wọ kitchen lẹ́nu mi ò feel like n dáná. ọ̀rọ̀ pé gbogbo àwọn stones kan lọ́mọ ìyọ ọmọ ìṣẹ́ lọ́ọ́ refix ẹ̀ ni ṣòro orí kó fàyọ orí kó fàyọ ó dẹ̀ máa tó bíi forty eight hours kó tó gbẹ so mi tẹ̀rẹ́ láti ṣí omi kọ̀ọ̀kan sí because last time tí mo tọwọ́ bọ kitchen báyìí gbogbo stones yẹn fòyọ ni mi ò lè fẹ́ kó fòyọ so mi ìdáná lè nù. bùkún mi. Mm, baby mi. So torí pé o fix stones sí èèkàn náà mm-hmm. a ní jẹun. náà ò lè jẹun náà why jẹun náà lọ jẹun náà. then then you should get my food. no wọ kitchen dáná jẹun. bùkún mi let me tell you something it's your duty to ensure that I eat in this house alright so gbogbo bí mo ṣe máa jẹun tí máa wà okay tí máa wà satisfied. You should ensure that. Why? Yeah, because you're my wife. Are you handicapped? Hmm? ṣe ọwọ́ ń dùn ẹ̀yìn ẹ̀sẹ̀ ń dùn ọwọ́ ẹ̀rọ ẹ̀sẹ̀ ẹ̀rọ meaning what? meaning pé o lè jókòó kó wọ kitchen kó ṣe nǹkan tó bá ń wìn ọkùnrin <laughs> kò sínú tó ṣọwé àtẹ̀sẹ̀. kò sínú bíbélì àti kòrán pé èmi o ìbùkún mi mo gbọ́dọ̀ dáná fún èèyàn kan àbúrò mi. ndọ̀rọ̀ tó bá tẹ̀lé dáná i mean ó yẹ kó make a um, mm-hmm, alternative arrangement. oh yeah, oh, oh alternative pọ̀ náà ah, ìyẹn cookies wà lórí cupboard níbi táwọn kò sí àwọn cookies tó máa ń like. babes no stop i mean real food i don't mean junk. ó kì í ṣe kí n bẹ ọ́dà oúnjẹ kí ló fẹ́ jẹ mú nípa bùlánsìn wọn bẹ gbóúnjẹ wá kí ló fẹ́ ó fẹ́ pizza ìyẹn for the fact pé mo sọ fún yẹn wípé mo like oúnjẹ àbùlà kò túmọ̀ sí wípé kò mú yẹn ni kí n máa jẹ lójoojúmọ́ kí wọ́n má dáná. ok ṣé ká lọ jẹ chinese ni kí ló fẹ́ ṣe ká jáde ṣe ká lọ eat out. moreover ara ń ro mi gan mo need massage gbogbo body mi ń ache i need some succulent massage. Mm-hmm. Ah, ṣé bí n pẹ́ gan ni. Mm. ah ok favourite ẹ wà ní fridge ọmọ eh, bisikíìtì máa ń like ẹ shortbread ó wà ń bẹ ó dẹ̀ lè fi juice kó lò pẹ̀lú ẹ̀ cheese náà dẹ̀ wà pẹ̀lú oh my god kí ló wà lè tó yìí báyìí. ẹ má stop ẹ òkú mi stop ẹ stop ẹ just just just leave me. ó dàá mo ti gbọ́ whatever tó bá ṣàti sè bá mi ṣe tèmi mọ́ ebi òrí nìkan mi náà bọ̀ whatever tó bá ṣe máa jẹ díẹ̀ bẹ́ẹ̀ mo kí mo láìpẹ́ oúnjẹ ti bàjẹ́. ọkọ mi fọ pọ́ọ̀sì kí mi máa dáná. kí ló ṣe ìrọ̀gbọ́n náà kí ló ṣe náà kí ló dé gbọ́dọ̀ ah, pọ̀ sí kí ló dé wàhálà ìkan àpò sí o ajakun change orúkọ ẹ kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀ mo ní bèrè tọwọ́ bọ mi ọ̀dọ̀ ẹni tó ní kí wọ́n máa fọ pọ́ọ̀t kí ló ṣe ní òlè fọwọ́ apá ẹ̀gẹ́ ni àbọ̀wọ́ ẹ̀gẹ́ ah, ṣé pé kí mo ní pẹ́ kó fún mi jẹ nínú oúnjẹ tó bá ṣe ó dáná fún mi jẹ sí tiẹ̀ nìkan kó jẹ òfin mi lẹ. zọlá wàá fọ wàá dẹ dáná. ẹ dáná to squeeze them with all. excuse you. excuse you. he can't stop me. don't tell me to stop talk to me. don't tell me to stop to my house. don't tell me to stop because I have not even started. don't ever say it's their business. gbogbo àwa ní kankan láti pa ẹrun. ẹ ṣì ràn án ni. ẹ ṣì ràn án fúnra this is beyond all and gas. àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀ débi àwọn mọ́tò tó wà ń dórí pin. ṣójọbọ dẹ ẹ ẹ àsìkò sí ẹ lọ́dún tó dùn mọ́ ẹ olórí burúkú. jẹ́wọ́ kí ni kò tẹ́ iná àwọn ọ̀pá disappearance ọ̀dọ́ mi. coming soon on Yoruba Wood. gbàbẹ̀ yẹn má gbàbẹ̀ kẹ́ni má máa ṣìnà máa ní ọ̀rọ̀ yìí ga kàyà ọ̀. Hmm. Stop it. Uh-uh. mi náà mo fẹ́ sùn náà ó lè jẹ́ kí baby stop now this is my right you need to give it to me. right wo ni o wow, wa wa pílò tó wà láàrin wa dáná. èmi ti sọnù mo ṣe máa wá dìbò sáàrin a ní mi sí mo fẹ́ sun orí mi díẹ̀ sún sẹ́yìn. màmá sọ bẹ́ẹ̀ fún mi òun deny mi nìyẹn tí o bá sí mood i create the mood and it will be nice trust me. Very good. rẹ̀ ah. pin. <laughs> akọọlẹ rẹ <laughs> bi yàwó náà. mo bá yé fọwọ́ kàn mí stop akíní ẹ̀ ń gún mi náà stop. ẹ jẹ̀bi mo bá sọ̀rọ̀ yàrá ẹ̀ tó Mama di mama. ẹkùn ṣáà ń dán ẹkùn wá ah, gbogbo ẹkùn ṣe yòlòyòlò ni kí ló ń ṣẹlẹ̀ gangan ìyá. ta ni ìyá ẹ tó ń lo ẹ ẹ ẹ fún ṣé mi sọ pé mi ò láì kó máa lo ẹ fún mi mi láìkì. Mm, mm, ok ok ok ẹ má bínú. èwo ni ẹ má bínú má bínú tó bá fẹ́ sọ má bínú ni kò sọ má bínú. ok má bínú. ó yá tún ọ̀rọ̀ yẹn sọ kí n gbọ́ bìbìbì ọkàn yà ń fẹ́ ṣùgbọ́n ẹ ń dán ọkàn yà ń dorí mi rẹ everyday ni. ọkàn yà ń dorí mi ọláyìn ni gbogbo ẹ hmm? ọpẹ́lọpẹ́ ẹ. Hmm. ọlọ́run ọlá ọlá ọkọ ọlá ọlọ́run ni àwa egypt lásán làwa jẹ àwa kò ń ṣe bẹ́ẹ̀ ni kò sí kò dára lè ṣe ju iṣẹ́ tọlọ fi náà làwa ń ṣe ẹ ó sì yẹ. <laughs> agent ẹ gbọngàn ni kókó. báwo tẹ ni àbídì má bínú nǹkan tó ṣẹlẹ̀ lánàá sórí nǹkan kan tó wà pọ̀ ní pé nílé ọ̀tọ̀ wa ẹ̀ tó bá di nine o'clock nine pm sharp máa ti géètì ẹ̀ ó máa fàgádà gòdò sí ni tó bá ti lè wá ń ta òlè wọlé mọ́ kò sí fẹ́ẹ́ ṣe sí òlè wọlé mọ́ sùkò tó ṣe lánàá ní ìlọsí ti rọ́ọ̀sì pé kí n tètè délé bí fọ́kò tó di pọ̀ máa ti géètì ẹ̀ tí wọ́n á bì mí. bóyá ló dùn mí díẹ̀ but mo understand but come to think of it baby o ní láti get here now. náà ah, báwo ni ọkùnrin géńdé bíi tiẹ̀ wọ́n máa tiẹ̀ mọ́ta ṣé o tó bá fẹ́ jáde àmì ìdílé fẹ́ wọlé late wọn ò ní jẹ́ kó wọlé no no no no need láti get ọ̀dọ̀ tiẹ̀. anyway baby alright pẹ̀lú nǹkan tó sọ èmi náà ti ń rò tẹ́lẹ̀ but ah mọ̀ pé àwọn Yorùbá máa ní pé tí o bá ti sówó pé èèyàn má dábàá kò sówó lọ́wọ́ tèmi báwo ṣe fẹ́ gẹ̀ẹ́tì òun ti fi gbà owó lèèyàn fi ń sọkọ obìnrin kò sówó náà fífọ́ náà ti mọ kíní yìí náà pé kò sówó lọ́wọ́ owó <laughs> kékeré nìyẹn náà owó bá o má very soon máa surprise ẹ hmm? <laughs> eré jẹ́ ǹtí ẹ kò máa wálé. you hmm? serious? Hmm. bọ́sìkì tó lọ wọn ní gift fún just a small gift. Ah. ní nǹkan tó ọmọ kò tó ṣẹlẹ̀ ní màá surprise ẹ̀ but surprise ni màá ṣe fún ẹ̀ sìn inú ilé lórí bẹ́ẹ̀dì lèmi ti máa ṣe tèmi fún ẹ̀ nínú ilé ah. mo kí lójú ayé kò mọ̀ pé mi gan mo bá a ṣe. Ah, irú surprise yẹn mò ń wá báyìí eh. torí engine mama ti need service. ẹ eh. àṣìṣe. 4 p.m. Asisha. Same place. 4 p.m. Yana ba okay. Agumeni, agumeni ngongo kunikoja. Mhm. Babe. Okay. Hmm. jẹ́ tètè máa lọ ṣùgbọ́n. 4 p.m. má tún disappoint mi nínú. But mo follow nbe, má sáré o. Uh-uh. Olórí mi ni o, má sáré díẹ̀ díẹ̀, má sáré tó bá ti gbọ́n jà lọ́ra máa lọ. Ṣá má jẹ́ káwọn ma yẹn máa wù ẹ́ ṣá. Má dẹ́ máa toast àwọn ọmọ kékeré. Ṣá ọmọ yẹn fẹ́ kú ni, ìgbóná ti wá. Díẹ̀ díẹ̀ o, má sáré o. Má wojú ọmọ kankan bẹ́yẹn o. Kùjọ kùjọ

by your wife. And I desire to know where you're coming from at exactly 11 p.m. Where are you coming from, Bukume? Really? I'm your wife? Oh, yes. Wow. Yes, you're my wife. More Mother, you last time I to more. I didn't know you were my husband. Ah! Oh. Hey. Hey. Bukumi, please, stop all this. Hey, listen to me, come on. Bukumi, show you that enjoyment o ti act very very strange as in àwọn strange behaviours ẹ o wọ only upset me and i'm trying to be very calm but now you get on my nerves. ọ̀sẹ̀ ìgbà kan ló ń ná ọmọ ìgbà do? kí ló ṣe fún mi. bùkún mi. are you gonna beat me. ṣé fẹ́ bá mi jẹ́ ṣe fẹ́ pa mí mi nà án pa mí nà án. kí ló tún fẹ́ ṣe fún mi tó ti worse ju nǹkan tó ti ṣe fún mi náà. wọ́n lé ọ̀sán fẹ́ ṣe fún mi tó ti ṣe fún mi nígbà yẹn. ọ̀rẹ́ báyìí mi lè les piments children. I am barren. Mi ò bàbá. What am I living for? Do you want? Do you? worst. so sorry for yesterday. I, for whatever it is, for whatever it is, Shama bin Usim to your lawn obey. I got you upset. I got you upset yesterday. How? How? Um, by asking by asking you, particularly to Wallin 11. you think that's what got me upset? mo feel bad mo dẹ̀ rò pé mo feel bad mo dẹ̀ rò pé gẹ́gẹ́ bí can you just let me be like seriously like seriously i just wanna be kò fi mí sílẹ̀ jẹ́ kí n wá right onísàìtẹ́ mo nísàìtẹ́ mi jẹ́ kí n kàwé kọ̀ you understand just leave me alone. kí ló dé gan ibẹ̀ ibi dúró àgbà ń sọ̀rọ̀ ó lára ẹ̀ṣá àti mọ̀pá akọ ẹkún ló ń sùn ta ló mọ̀ ní ọ̀rọ̀ kí wá ní scapegoat bẹ́ẹ̀ gan la ò mọ̀ àṣírí ni. I want to talk to you. Mo ń gbọ́. Um, Honestly, honestly, I understand how you feel. Mm-hmm. But I should understand how I feel, Mr. Psychologist. Mi a bẹ́ẹ̀ jà. Mi kò bẹ́ẹ̀ jà. Just um, okay, kàgbà bọ́lá ṣe fẹ́ kó rí ni mọ́mí àti dáàdi wọn lọ síbi Allah Allah. Nobody's happy about it. Alright. Mo observe way that is getting to you and um will act very, very strange. You know, and I just want to understand with you. Mm, um, I'm the husband. But then that's you know, ensure that you're okay. Please and please. In any way, it's just forgive me and let it be. Okay? Okay. I'm really sorry, alright? Um, ṣé o ti tán nínú ẹ̀? So, um, you wanna go cinema? No. Gina? No. Um, shopping. Kí ló dé gan-an? Kí ló ṣẹlẹ̀? O lè fi mí lè nà, mo ní mo ná tí mo ti gbọ́. No. Ah, mo ti gbọ́. It's okay, it's okay. Mm. Ìbàdàn láàmì kọ̀rọ̀ ìyàrá kí má bà wọ́n pàdé ẹni fàkókò ẹni ṣòfò láyé yan. ẹ wo bí ọ̀rọ̀ bá yọ àṣírí ibẹ̀ náà rẹ̀ ọ́ àṣírí ni. sórí àgọ́ tó wọ ọ̀dọ̀ mọ́ àgbo yìí ọlá mi pọ̀ sí ẹni tó ń ṣe lẹ́yìn ọlọ́run fún àwa ẹ̀dá tọ́lọ́run dá òun ló tún kọ òun orúkọ ẹ̀ ní ọkọ àgàn ọkọ gbogbo àgàn ni wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run àti tiẹ̀ ni téèyàn bá mú kò sí bónítọ̀hún ṣe lè ṣe tí wọ́n bá sọ pé kò ní lóyún tó bá mu àgbo ọkọ àgàn yìí á lóyún ní straight mo nígbàgbọ́ sí i torí mo ti rí àwọn tó ti ṣe fún tó dẹ̀ ti jẹ́ fún láì mọye èèyàn. àgbo ìfọ́ ni gbà. mọ̀mí ó yẹ kí n mọ̀ wípé bùkún mi ò ní gba àgbo ìlọ́wọ́ mi egun nímú àgbo yìí. bùkún mi. bẹ́ẹ̀ ni. ọlọ́pàá kò sọ pé kéèyàn má jáde kó má gbìyànjú agbára tiẹ̀ ọlámi pọ̀ sí bùkún mi ò lè dúró wájú mi tó bá jó máa sọ bẹ́ẹ̀ fún wọ ìwọ fèmi àti ẹlẹ́ bùkún mi èmi ò ní bá sọ̀rọ̀ láyé yìí kó má gbọ́ gbé kinní lọ sílé fún jàre ohun tí ọkọ àgàn sọ fún nípa oṣù mẹ́ta tẹ bá lò ẹ máa lóyún pàápàá ìyàwó ẹ ó gbọ́dọ̀ yọjú síbẹ̀ èmi àti ẹjọ́ máa débẹ̀ ni àbí kí n júwèé bẹ̀ fún kò sí wàhálà kankan bẹ̀ ó gbọ́dọ̀ wà èmi máa bá sọ̀rọ̀ bùkún mi máa gbọ́rọ̀ sí mi lẹ́nu kò ní gbọ́ sí kíni mo nídìí ọmọ ọmọ ọdún wo ni mo fẹ́ lò ṣé ọjọ́ orí mi mọ́ ohun tó kù tí mo fẹ́ lò bó tẹ̀ jẹ́ wípé bóyá yìí máa gùn náà àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọmọ ọmọ ẹ̀ mo gbọ́dọ̀ rí lásìkò ni ìwọ náà kéré jù Bùkúnmi náà dẹ̀ kí n ṣọmọdé. wo gbagbajaré oṣù mẹ́ta ẹ̀rí iṣẹ́ ẹ̀ ni ìbejì ni ọkùnrin méjì làǹtìlanti lágbára Ọlọ́run mo mọ̀ pé ẹlẹ́dàá mi àárọ̀ mọ̀ torí tí mò ń bẹ́ ẹlẹ́dàá mi sọ nìyẹn ní gbogbo ìgbà ọkùnrin méjì ni torí mo mọ̀ pé ọkọ àgàn wíbẹ̀ jẹ́bẹ̀. ṣé kinní yìí ò kò lọ ṣá. èmi ò mọ̀ bóyá ó kòrò àbódùn ẹ ṣáà mú kó ṣiṣẹ́ ní tèmi mo tí òkòrò lẹ́yìn fẹ́ mu ni. jọ ṣáà sọ fún ìyàwó ẹ ní mo ní mò ń bọ̀ àbá tó bá jẹ́ pé kò ní lọ fúnra rẹ̀ màá wálé yín wá ba ẹjọ́ máa débẹ̀. nǹkan tí mo mọ̀ tó dájú ni pé bùkún mi ò ní tẹ̀lé. ìwọ máa wò ìbùkún mi ọmọ tó yé kébù ọmọ tó dùn ọmọ tó mọ ó mọ tí mo fẹ́ yàtọ̀ sí. àmì ìjẹ́ bá sọ̀rọ̀ kó má gbọ́. tí wọ́n bá délé sọ fún ni mo sọ pé mò ń bọ̀ àjọ ń lọ bìkan. confused about kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Ọlọ́run tí n bá sọ pé bùkún mi ó ń múnú mi jùlọ nínú pa I don't understand that yes mi ò lè parọ́ fún ẹ mi ò for the past few months I don't just get àbí ìgbé bùkún mi tí mo fẹ́ kọ́ I don't understand her. Ah, torí ọ̀rọ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ tó jẹ́ kí n fi èsì sí rárá nítorí yorùbá ti ní ogun àìsọtẹ́lẹ̀ kì í parọ́ ni arọ tó bá gbọ́n dẹ̀ ló ń sọ̀rọ̀ pẹ̀ because right from the days of NYSC ni wọ́n gan ti mọ̀ pé ọmọ yìí orí bákan ni mo ti ṣàlàyé ọ̀rọ̀ ọmọ yìí fún ẹ pé ọmọ tó ń wò yìí eléyìí tó ń ṣe bí èèyàn gidi kò sékúre lára ẹ̀ kò délẹ̀ tán sìn wàá fẹ́ yàwó sílé tán kó fẹ́ yàwó sílé kíyàwó ẹ̀ kó máa deny any sex tó bá fẹ́ travel ó kàn máa déédéé fò lọ bí ẹyẹ bíi pé bíi pé kò kò kò mẹ kò kò mẹ kò kò kò mẹyẹ tó ṣú ẹ àfò lọ kò ní dágbére fún ẹ irú obìnrin wo nìyẹn wàá dá wà nílé odi bàbá ń dágbé o ló mari kò sí dùnú kò sí nǹkan kan wàá tó ń kiri orí tó bá ronú ó máa ń fẹ̀jẹ̀ ríru o lè dédé o dédé fòṣàn lẹ́yìn ọlọ́mọ àjàkárí kò ṣe dáadáa o tó bá bí mi tó bá bí mi as your friend i will tell you divorce this woman and move on with your life àìmọye obìnrin ló wà ń ta náà láwọn obìnrin tó ń ní làákàyè tó ń gbọ́ kọ́ mọ iye ọkùnrin tí ò ní fún ẹ ní stress kankan divorce her. divorce her. yes kí ló ń dúró ṣe nínú ilé ẹ jọ oore wo ló ń ṣe fún ẹ iṣẹ́ gidi wo ló ń ṣe fún ẹ kóbìnrin kíyàwó tó fẹ́ sílé kó máa sọ fún ẹ pé òun ò ní lè ṣe oúnjẹ nítorí òun ò fẹ́ kí nails òun bàjẹ́ mi ò gbọ́ rí láyé mi nígbà tí o ṣe pọ́pọ́ lọ ẹ lọ ní kí nails ẹ má bàjẹ́ kò lè ṣe oúnjẹ fọ́kọ irú kí nìyẹn ibo láti ń ṣerú ẹ divorce her and move on with your life tó bá jẹ́ pé fẹ́ kí n link up pẹ̀lú àwọn beautiful girls ni àyàn ah, ṣe wàhálà náà Martina gan wà ta ọmọ gidi well behaved ó lẹ́kọ̀ọ́ ó níwà ó tún mọ oúnjẹ sè tó máa tọ́jú ẹ tó máa look good all, all, the way bọ́bọ́ tún ra rẹ̀ pa o má lọ lẹ́jọ́ ríru o. so advice ẹ fún mi ni pé kí n fìyàwó mi sílẹ̀. fi sílẹ̀ move on with your life get on to the next level. ṣé ó dà o. bọ́ sí. èsì gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ nìyẹn. ṣé o máa ṣe àbó oníṣe. mo máa fún ọmọ yẹn lẹ̀ mo máa ojú wọn máa ń rí tó láyé o ọlọ́run ní í ṣọmọ. inú òkùnkùn láà ẹ̀bẹ̀ láyé wá kiri. ẹni bẹ̀ ọlọ́run wọn mọ ojú wọn máa ń rí. bàbá sẹ́ka. Táyé. Ah, homem. Agasalho. <laughs> E a abuela? Vou comer! kí lè máa jẹ báyìí. lórí ah, ah. eh, tí èyí àti fẹ́ jẹ mọ́ ti fẹ́ mú kọ́ nígbà tí báyìí. Ah, ó yẹ kí n ti dáná náà bọ̀ ṣé mo mú bísí mú mi. àrùn mo tún lè ṣe ìmúṣẹ everything mo fọṣọ ṣe gbogbo sí kò jẹ́ kí n ti ráyè dáná ẹ má bínú ṣé kí sáyé bá yín gẹ̀ juice. ẹ eh, irọ́ tí èyí jókòó ní adọ́rùn adó ìfihàn ẹ̀dẹ̀ gbogbo ẹ̀dùn òyìn máa mú. ìjẹba gẹ̀tò yìí. ẹ ọ̀hún gbogbo náà tó dáná máa padà dá mọ́ mo ṣáàyìn tó kù ní tó ti kókó òun ni mo fẹ́ sọ látàárọ̀ tí ń ṣiṣẹ́ lórí tọmọdọ̀ yẹn kílódé tó ti sọ fún mi láti bẹ́ẹ̀ wọ́n ọmọdọ̀ ọmọdọ̀ wà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọdọ̀ èmi ìwà tó máa ń láyàn láàmà lórí o ṣùgbọ́n màá bẹ̀ wá ètò dà ṣé ọkọ ẹ jíṣẹ́ fún ẹ. ẹ mo jíṣẹ́ fún un àbí mo ti ṣe fún. bẹ́ẹ̀ ni màá wọ́n bí gbàgbọ́ wa. kí ló dé tẹpẹtẹ tó dá. mo fẹ́ kó ló ń rántí wíwí fẹ́ máa rántí nìyẹn. agbo yẹn korò bá kọ́ gan-an wà á ṣe mú tán. ẹ mọ̀ fún mi bèrè ìjọ yẹn náà. ẹ mọ̀ pé mi ò lè mú. Hmm, àti mú tán. ẹ ti wá ní kó sọ kókó ṣe jíṣẹ́. Hmm, hmm. ó jíṣẹ́ kò burú ìsìn àti ẹjọ́ wa ń lọ sọ́dọ̀ ọkọ̀ àgbọ̀n báyìí ó tún láwọn nǹkan tó yẹ lóun fẹ́ ṣe fún ẹ. ẹ mú mi bọ kí ló tó ṣe ọkọ àgàn hmm. mi ò understand ọkọ àgàn. <laughs> mo dípò ti gbá àgàn àgàn nínú ọ̀rọ̀ ẹ̀ àbí bẹ́ẹ̀ ni ọkọ àgàn la máa ń pè ní àwọn tó bá ń bẹ lọ́hùn ló máa ń ṣe àdúrà fún wọn ní nǹkan àgbo láti lè fi ṣínà ọmọ fún wọn òun la ṣe ń kó torí pé àgbọn àgbọn àgbọn àgbọn àwọn tó bá ti dàgbà tán ìkọ̀kọ̀ náà ni àwọn tó ń bẹ lọ́hùn wọ́n ń bẹ lọ́hùn náà ni ọ̀nà méjèèjì náà náà pàdùn àgàn à ń bẹ lọ́hùn à ń bẹ lọ́hùn yẹn la máa ń fẹnu fún irú ti ẹni irú ń bẹ lọ́hùn tàbá ti dọ́hùn agbára ọlọ́hùn ẹ máa bọ́kùnrin àbúrò ẹ máa bọ́kùnrin àbúrò ó yá ó yá ó yá yá lọ múra ká mo ti mú agbóhùn yẹn mo ti mú ọ̀rẹ́dì. àtijọ́ lo yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtijọ́ lo yẹn ṣọ́tún lọ òun ló mọ torí tó fi sọ pé kẹ wá ó ní kí wọ wá ìwọ. èmi ọ̀nì go and change. irú ọkùnrin ò ní láti tẹ̀lé ẹ̀ àwọn obìnrin ló máa ń lọbẹ̀ àwọn obìnrin ni àbí. ẹjọ kí ló ń ṣe yín. rárá mà mo ṣé mo wà òkè báyìí mà. ẹ wá wọ̀ ọ́n tó bá wẹ̀ kó wò. ó dà fẹ́ lọ gbé báàgì. ẹ lọ gbé báàgì. baby let's go now. lọ́rùn. mo ní kí wọ́n máa ṣe náà ṣé àgbẹ̀yìn náà lọ ṣe máa gbé fún wa. bí ìmọ̀ta bá dán bàbá dọ̀hún wọn ah, ah. ẹ jọ kí ló ń ṣe yín lọ mi rò pé mọ̀ pé ilẹ̀ iṣu o abẹ́ yìí rò pé kéré ṣìkà ah, ẹ bá gbà mí ọ̀tún kẹgbà mí ó sì lè nílé ní bí ẹni abẹ lọ́wọ́ a máa jọ lọ lé nìlọ. gbàbẹ̀ yẹn má gbàgbé kẹ́ni má máa ṣìnà màlẹ́ ọ̀rọ̀ yìí ga. welcome, welcome home. Baby, okay. Anyways, ilio ọkọ mi You the bimbi, definitely me. lè mú ẹ wá <laughs> sílé ọkọ mi náà. èmi náà rò nine pm right. mi ì dẹ̀ anybody ma embarrass ẹ̀ mọ́ mo free because big boy dancing. But see, so we decide láti gbàbí baby fun. then ṣe mo pé ìtìrí ọ̀dẹ kọ̀ mò ń ṣe mo decide láti because mo mọ̀ pé tí bá fún ẹ lówó kan furnish fún rẹ ò ní ṣe dáadáa mo lè mọ̀ pé black ni favourite colour ẹ I hope you like it. Oh my God I don't believe it ibi ìgbà ibi ìbàyẹ fún mi ibi ìwọ ni ibi ìbàyẹ. Mm-hmm. Oh my God. Anyways, she'll like it. Ah, I love it. You love it? Yes. The key of the house. Ah, oh it's all yours. Ah, oh, ah, baby. Mo mọ bó ṣe lè dúpẹ́. Ṣé mo pé sàyè ṣe rí? Àti rí òkè. Bedroom ẹ̀dẹ̀rẹ̀ mo jẹ́ kó wà very special. So, jẹ́ ká lọ dúpẹ́ okay. Mm. <laughs> Yes, baby. Let's go! Let's go! ẹ bá mi fẹ́ táyà tó wà mẹ́. àyè ti pẹ́ dé ẹ pàrọ̀ alọ́la ni nítorí mo ṣe wà ó ní àjò kan tí mo gbọ́dọ̀ rìn báyìí báyìí. ẹ close ní ọ̀sán gangan. bẹ́ẹ̀ni ẹ dún lọ èwo ló kọ tí ń bẹ bí mo close láàárọ̀ kùtùkùtù sẹ́yìn ni sí e o iléeṣẹ́ mi ni ah, ẹ sún síwájú. Ah, ẹ mọ nǹkan tẹ́ ń ṣe o. èmi ò mọ tí ń ṣe. Ah, ẹ fẹ́ close lọ́sàn gangan ó dà pé nídìí owó ṣá. tí yóò bàjẹ́ ni ilé ẹ tẹ́ẹ̀ lè wà lọ́la ẹ sún síwájú. alẹ́. ẹ rama mhm. mm-hmm. ṣé mo bá ramọta nílé. ta ni ń jẹ́ ramọta ṣé ìṣọmọ mi ló ń wá. ramọta ìyàwó mi kan náà náà ni. ta ni ìyàwó ẹ ṣé o ṣàárẹ̀. ọlọ́run jẹ ọlọ́run jẹ. tó o bá ti ṣàárẹ̀ ìṣerú bí ló máa wá ìfẹ́ gbọ́ lẹ́nu ẹ kan kó tún sọ pé ramọta kan ìyàwó lé ẹ èyí ṣèyàwó ẹ̀yìn gbé fún ẹ̀yìn sì máa ẹ rí. ìyàwó àtọ́bá jèrè ni ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń wo bí ni ẹ mọ̀ mọ̀ sọ lédi lẹ́wọ̀ fún mi irú ìbò ló wọ̀ tẹ́lẹ̀. inú ilé ń bí ni. ṣé o rí èmi pàápàá bí mo ṣe wáyé mo sùn wọn jù ẹ lọ mo lè bọ́ ẹ látàárọ̀ dòwú. <laughs> àbí ayé yẹlẹ. eré màmá ẹ ló fà ya ni mo fi ń ṣe lọ́wọ́ ṣé o gbọ́ mi nísìn ah, jọ ọlọ́run ni mo fi bẹ́ẹ̀ wò dúgbò dáadáa kó wọnà ibo ìlọ tóóró tó o bá ti fẹ́ kọjá dàpọ̀ bàbá yìí. bí n bá sẹ́yìn ẹja àforíjì ẹjẹ́ ń rí rámọ́tà. ṣé o fẹ́ ṣàárẹ̀ fọ́gá akibu akibu akibu. ta ni ń jẹ́ akibu kí ló kàn ń akibu. akibu dàgúrò. bó bá wọn kó o bù bó bá wọn kó o má bù kò kàn mí a ní ọmọ lọ kò síyàwó ń bí. tí ẹ ti gba gbogbo bí mo ṣe ń gbé gbogbo rẹ tí mo gbé wá tẹsí ń gbà ni. ogun ogun ni ó pa ogun ogun ló fẹ́ jẹ ẹwẹ ó dà pé ó ti ó ti rí ìyà láyé ogun ni ó fẹ́ jẹ ẹwẹ ó yà lọ mi pariwo volẹ volẹ olè olè volẹ ó yá máa lọ bẹ́ẹ̀. ẹ wàá fọ pako mọ́ mi lórí. mò ń sọ fún ẹ kó máa lọ. Ah, ẹ mọ ja ẹ ti jú mi dákì tó wàá kà. ẹ mọ ja sí mi ẹ a ní o máa lọ mo ní o lọ. elébùkù à ń sọ̀rọ̀ pé ọkọ̀ tí ó pààyàn èyí ọ̀kadà ayé àtijọ́ náà bọ́ síbẹ̀ pé èmi lè mú pa ìwọ ìwọ tí a jẹ ìwọ tí mo lè bọ́ tó jẹ́ orí owó lè rí tí ọmọ tèmi gbé wálé ayé fọ́gá ọlọ́run ní jẹ́ fámọ́tà. ọmọ dáadáa tí mo mú wá fún yín ni rámọ́tà lórúkọ ẹ̀. ok rámọ́tà ṣé wàá rámọ́tà. ọmọ ìyá tó ń bá mi ṣe oúnjẹ ni. ọ oh. ìyá àjàṣe. ẹ ọmọ ẹ ní. Ah, really. ẹ ọmọ bíbí inú ẹ gangan ni. ọmọ bíbí inú ẹ. Ah. <laughs> ó jọ wọn náà àwọn ọmọ ya àjàṣe ó ti pẹ́ lọ́dọ̀ mọ́ mi ah. ah that's good. ṣọmọ jẹsẹ. bẹ́ẹ̀ ni ma. ok ṣọmọ ẹ̀fọ́ rírò sí i kọsọ kọ mi láìkẹ fún mi o dẹ̀ mẹ́gùn sísìn ọgbọ̀n nù ah, mo ń gbóúnjẹ ló mọ̀ sí. gbogbo oúnjẹ ló mọ̀ sí pátá torí gbogbo oúnjẹ nìyẹn náà mọ̀ sí ó fi jọ̀yẹ́ ẹ̀ ah, ah. ni. O ti da bẹ́ẹ̀ ni bá ṣáà tún un lé mi ṣe fún mi ṣorí pé everywhere neat ah like ìdọ̀tí tó dẹ̀ ti mú jẹ́ sè èmi àti olè ní problem. yọrí pé kò yàtọ̀ wọn pé mo sọ fún ẹ pé ibi tí ò ń lọ yìí wàá rí pé kò yàtọ̀ sínú ilé ọ̀dọ̀ mi bọ́dọ̀ mi náà ṣe neat ṣorí pé bẹ́ẹ̀ ni bíi neat òun náà tiẹ̀ neat náà mo dáadáa ni. o ṣe ń wà dáadáa. ìwọ ṣáà ti ṣe dáadáa atọ́jú ẹ̀ tó jẹ́ pé. <laughs> everything agbẹ̀lẹ́ra aṣọ bàtà everything ah, tíṣù <laughs> inú mi tẹ̀dùn mọ́ mi mú mi ẹ̀ ṣe ah, mo bọ́ mo bọ́ nu wàhálà ó ṣe gan-an ah, of course um, guest house wa ó wà ní ọmọ um, gẹ̀ẹ́sì wow ṣé máa ń sẹ́wà lórí ọ̀pọ̀lọpọ̀ sí wọ́n wo mi tí kì í máa ń wó sé. gbàbí má gbà bẹ̀ yẹn gbàbẹ̀ yẹn má gbà bí jáde má máa bí jáde má máa ṣìnà máa ní. mo ti sẹ́ẹ̀ sir oúnjẹ yìí. What is to squeeze in return? Excuse you. Excuse you? You can't stop me! Don't tell me to stop! Talk to me! Don't tell me to stop! Don't tell me to stop because I have not even started! Whoever say it's their business gbà wá ní kankan láti pa ẹrùn. ẹ ṣèrànràn ni. ẹ ṣèrànràn fúnra mi mo fẹ́ tara mi gbọ́ tó ní ẹ̀gbọ́n. this is beyond all and gas. àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀ débi àwọn mọ́tò tó wà ń ta ti wà náà. lórí pin. sójọbọ dẹ ẹ ọsùn kan sí ẹ lọ́dún tó ń dùn mọ́ ẹ olórí burúkú. jẹ́wọ́ kí ni kò tẹ́yìn náà Coming soon on Yorubawood. ta ló mọ̀ bí ọ̀rọ̀ Buhari. inú òkùnkùn láyé ìmọ́lẹ̀ láyé. máa wòye wọ́n máa wòye wọ́n máa wòye. fọmọdé ń gé gìdìgbò àwọn àgbà fọwọ́ lẹ́rọ̀ wọn wòye wọ́n wo mi tí kì í máa ń wó sé gbàbí má gbà bẹ̀ yẹn gbàbẹ̀ yẹn má gbà bí kẹ́ni má máa ṣìnà màá ní ọ̀rọ̀ yìí ga kàyà o. níbẹ̀ ọlọ́run ọmọ ojú wọn máa ń rí tó láyé o ọlọ́run ní sọmọ. inú òkùnkùn láàyè nímọ̀lẹ́bẹ̀ láàyè wá kiri kò yẹ kó lè tó báyìí o abẹ́ òwe gbé scapegoat bẹ́ẹ̀ làwọn mọ̀ ká máa ń wò ó.